Jòhánù orí kẹfà. lẹ́yìn nǹkan wọ̀nyí jésù kọjá sí apá kejì òkun gálílì tí í ṣe òkun tibéríà ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ń ṣe lára àwọn aláìsàn jésù sì gun orí òkè lọ níbẹ̀ ni ó sì gbé jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ ìrékọjá ọdún àwọn júù sì súnmọ́ etílé ǹjẹ́ bí jésù ti gbé ojú rẹ̀ sókè tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ ó wí fún fílípì pé. níbo ni a ó ti ra àkàrà kí àwọn wọ̀nyí lè jẹ. ó sì sọ èyí láti dán an wò nítorí tí òun ti kára rẹ̀ mọ ohun tí òun ó ṣe fílípì dá lóhùn pé. àkàrà igba owó idẹ tó fún wọn tí olúkúlùkù wọn ìbá fi mú díẹ̀díẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ anderu arákùnrin simoni peteru wí fún un pé. ọmọdékùnrin kan bẹ níhìn-ín tí ó ní ìṣù àkàrà báàlì márùn-ún àti ẹja kéékèèké méjì ṣùgbọ́n kí ni wọ̀nyí jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí bí èyí. jésù sì wí pé. ẹ mú kí àwọn ènìyàn náà jókòó. koríko pípọ̀ sì wà níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà jókòó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn ní iye jésù sì mú ìṣù àkàrà wọn nì nígbà tí ó sì ti dúpẹ́ ó pín wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín wọn fún àwọn tí ó jókòó bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ẹja ní ìwọ̀n bí wọ́n ti ń fẹ́ nígbà tí wọ́n sì yó ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báàlì márùn-ún náà kún agbọ̀n méjìlá èyí tí ó ṣì kù fún àwọn tí ó jẹun nítorí náà nígbà tí àwọn ọkùnrin náà rí iṣẹ́ àmì tí Jésù ṣe wọ́n wí pé. lóòótọ́ èyí ni wòlíì náà ti ń bọ̀ wá ayé. nígbà tí Jésù sì wòye pé wọ́n fẹ́ wá fi agbára mú òun lọ fi jọba. Mm -hmm ó tún padà lọ sórí òkè òun nìkan nígbà tí alẹ́ sì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sínú òkun wọ́n sì bọ́ sínú ọkọ̀ wọ́n sì ré kọjá òkun lọ sí kapanaumu òkùnkùn sì ti kùn jésù kò sì tíì dé ọ̀dọ̀ wọn òkun sì ń rú nítorí ẹ̀fúùfù líle tí ó fẹ́ nígbà tí wọ́n wa ọkọ̀ tó bí ìwọ̀n fọ́lọ́ǹgì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbí ọgbọ̀n wọ́n rí jésù rìn lórí òkun ó sì súnmọ́ ọkọ̀ ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n ó wí fún wọn pé. èmi ni ẹ má bẹ̀rù. nítorí náà wọ́n fi ayọ̀ gbà á sínú ọkọ̀ lójú kan náà ọkọ̀ náà sì dé ilẹ̀ ibi tí wọ́n ń gbé lọ. ní ijọ́ kejì nígbà tí àwọn ènìyàn tí ó dúró ní apá kejì òkun rí i pé kò sí ọkọ̀ mìíràn níbẹ̀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 kì í ṣe láti máa ṣe ìfẹ́ ti èmi tìkára mi bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi èyí sì ni ìfẹ́ baba tí ó rán mi pé ohun gbogbo tí ó fi fún mi kí èmi kí ó má ṣe sọ ọ̀kan nù nínú wọn ṣùgbọ́n kí èmi kí ó lè jí dìde níkẹyìn ọjọ́ èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi bí ẹnikẹ́ni tí ó bá wo ọmọ tí ó bá sì gbà á gbọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun èmi ó sì jí dìde níkẹyìn ọjọ́. nígbà náà ni àwọn júù ń kùn sí i nítorí tí ó wí pé. èmi ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. wọ́n sì wí pé. jésù akọ èyí ọmọ jósẹ́fù bàbá àti ìyá ẹni tí àwa mọ̀. èé ti ṣe wípé èmi ti ọ̀run sọ̀kalẹ̀ wá. nítorí náà jésù dáhùn ó sì wí fún wọn pé ẹ má ṣe kùn láàrin ara yín kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ mi bí kò ṣe pé bàbá tí ó rán mi fà á èmi ó sì jí dìde níkẹyìn ọjọ́ àṣà àti kọ́ nínú àwọn wòlíì pé a ó sì kọ́ gbogbo wọn láti ọ̀dọ̀ Ọlọ́run wá nítorí náà ẹnikẹ́ni tí ó bá ti gbọ́ tí a sì ti ọ̀dọ̀ bàbá kọ́ òun ni ó ń tọ̀ mí wá kò ṣe pé ẹnìkan ti rí baba bí kò ṣe ẹni tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá òun ni ó ti rí baba lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹni tí ó bá gbà mí gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun èmi ni oúnjẹ ìyè àwọn baba yín jẹ mánà ní aginjù wọ́n sì kú èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá kí ènìyàn lè máa jẹ nínú rẹ̀ kí ó má sì kú èmi ni oúnjẹ ìyéènì tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí yóò yè títí láéláé oúnjẹ náà tí èmi ó sì fi fúnni ní ara mi fún ìyè aráyé. nítorí náà ni àwọn júù ṣe ń bá ara wọn jiyàn wípé. ọkùnrin yìí yóò ti ṣe lè fi ara rẹ̀ fún wa láti jẹ. nígbà náà ni jésù wí fún wọn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn kí ẹ̀yin sì mú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀yin kò ní ìyè nínú yín ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi tí ó bá sì mú ẹ̀jẹ̀ mi ó ní ìyè tí kò ní pẹ̀kun èmi ó sì jí i dìde níkẹyìn ọjọ́ nítorí ara mi ni ohun jíjẹ nítòótọ́ àti ẹ̀jẹ̀ mi ni ohun mímu nítòótọ́ ẹni tí ó bá jẹ ara mi tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi ó ń gbé inú mi èmi sì ń gbé inú rẹ̀ gẹ́gẹ́ bí baba alààyè ti rán mi tí èmi sì yè nípa baba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ mí òun pẹ̀lú yóò yè nípa mi èyí sì ni oúnjẹ náà tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá kì í ṣe bí àwọn baba yín ti jẹ mánà tí wọ́n sì kú ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò yè láéláé. nǹkan wọ̀nyí ni ó sọ nínú sínágọ́gù bí ó ti ń kọ́ni ní Kapernaumu nítorí náà nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí wọ́n wí pé. ọ̀rọ̀ tí ó le ni èyí ta ni lè gbọ́. nígbà tí Jésù sì mọ̀ nínú ara rẹ̀ pé. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn sí ọ̀rọ̀ náà ó wí fún wọn pé. èyí jẹ́ ìkọ̀sẹ̀ fún yín bí ǹjẹ́ bí ẹ̀yin bá sì rí tí ọmọ ènìyàn ń gòkè lọ síbi tí ó gbé ti wá rí ńkọ́ ẹ̀mí ní sọ ní di ààyè ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni ìyèsí ni ṣùgbọ́n àwọn kan wà nínú yín tí kò gbàgbọ́. nítorí jésù mọ̀ láti ìbẹ̀rẹ̀ wá ẹni tí wọ́n í ṣe tí kò gbàgbọ́ àti ẹni tí yóò fi òun hàn ó sì wí pé. nítorí náà ni mo ṣe wí fún yín pé kò sí ẹni tí ó lè tọ̀ mí wá bí kò ṣe pé a fi fún un láti ọ̀dọ̀ bàbá mi wá. nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn wọn kò sì bá a rìn mọ́ nítorí náà jésù wí fún àwọn méjìlá pé ẹ̀yin pẹ̀lú ń fẹ́ lọ bí? nígbà náà ni Símónì Pétérù dá lóhùn wípé. Olúwa ọ̀dọ̀ ta ni àwa ó lọ ìwọ ni o ní ọ̀rọ̀ ìyè nípẹ̀kun àwa sì ti gbàgbọ́ a sì mọ̀ pé ìwọ ni Kristi náà ọmọ Ọlọ́run alààyè. Jésù dá wọn lóhùn pé. ẹ̀yin méjìlá kọ́ ni mo yàn ọ̀kan nínú yín kó a sì ya èṣù ó ń sọ ti judas iscariot ọmọ simoni nítorí pé òun ni ẹni tí yóò fi hàn ọ̀kan nínú àwọn méjìlá.